This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our own and future project by visiting www.upright.org. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته Omori fi ajin anaika ya a wurin mi ne nínú Ramadan. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ mi àgbẹ̀rẹ̀ àkàrẹ̀ ẹ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ lórí olùhìnta anásọ̀rẹ̀ ìwọ níyì olùhìnta ní September náà two thousand and seven. Omori fi fi ìmáhùn أعوذ بالله من الشيطان الرجيم لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومصيرهن على الموت قدره وعلى المقدر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة مثل ما فرضتم فمثل ما فرضتم إلا أن يعفونا ويعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنظروا ترجعوا القبل بينكم إن الله بما تعملون بصير الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين مرض الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن ما لم تمسهن أو تفردوا لهن طريقا ومسعوهن على المرجع قدر وعلى المقدر قدر متاعا بالمعروف حقا على المسلمين قلت لا جناح عليكم ẹ̀yìn ọgbọ́gbọ́ ẹ̀yìn ọlọ́rẹ̀kọ́ ìtọ́lápọ̀ mẹ́ta ànàbíà wíyọ́nà ni máa ń lọ́pọ̀ mọ̀tòrò ọ̀nà náà fún ẹ̀yọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ òlọ́gbẹ́ yíyọ ọ̀yẹ́ ọ̀tọ̀ orílẹ̀ ìdáwọ́nà sọ̀rọ̀ ìgbà àríká ọ̀nà aláṣìṣà ọ̀rẹ́ ẹ̀yọ́ ẹ̀mí àwọn ìgbàgbà àánú ìjọba ẹ̀mí. Yẹ́n ní yẹ́n ìtẹ̀lẹ́ ìdí ọ̀gá àánú ìjọba Ilé òde lọ́gbó ọ̀nà wà láàyè lọ. Wọ́n ẹ̀ka yọ yíyọ ọ̀nì. Àwùkọ́ náà ní wọ́n yìí kà mọ́ bíi kuma ìmọ̀ náà láti já o ọ̀dọ́ àti àǹtí àjọ òkè àtànámọ̀. ọ̀rọ̀ ìfọ̀ ẹ̀hẹ́n iná àwọn àti ọ̀kà yìí jọ sọ ọwọ́ náà kí wọ́n ní ìnáwó yìí yọ ọmọ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ ومتعوهن مريكا لنورة So ọ̀nà ọ̀nà ọmọ ìyá ayéǹgbẹ́pọ̀ lọ́rọ̀ ìdíkọ̀ lẹ́ẹ̀bá ṣe ọmọdíkà àti ọmọlọ́rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yìn ọkà àlọ́kùnrin àti àyẹ̀ ìrọ́mọ́yìn because kọ́ máa fún ìgbà àkáàkà máa fi ga ọ̀sán ṣùgbọ́n àná afẹ́fẹ́ ìgbà afẹ́fẹ́ ìwà ọ̀sán àti ìgbà. so àkúnyẹ́ fún ọ náà lọ́ka kálẹ̀ lọ́mọ́ òfin yìí kọ́ dẹ̀rù. قرآن يقول ماذا المؤمن من الذين وسعهم الله في رزقه هو ما يقولي وتنزل قدر الرب الرب المريد وعلى المقدر قدره ẹ̀rọ náà ti kò mórí ọmọ ọmọ rẹ̀ ń tẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ojú ẹ̀rí tí ń gbé náà lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ nù ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀ ilé ìmọ̀ ní ilé ẹ̀kọ́ ojú tó nù. ẹ̀kọ́ ọ̀ọ́tún sá ọ̀ọ́tún ọ̀ọ́tún ọ̀ọ́tún sá ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ bìhán. na wọ́gà mẹ́ wọ́gà mẹ́ ara ẹ̀ka ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ọ́tún sá ọ̀rọ̀ mọ̀ ẹ̀yìn bá wọn bẹ́ẹ̀ náírà ọ̀nà ọtí bọ́ńtà ọ̀nà náírà wọn ẹ̀kọ́ náà ilé ìkó ìjà rẹ̀ àmọ́ ọjọ́ wọn náà náírà wọn ẹ̀kọ́ náà ẹ̀ ọ̀ ẹ̀rẹ̀ ẹ̀yìn mọ̀ ní ẹ̀rẹ̀ ẹ̀yìn lọ́nà màtá án di màrú báwí ọ̀yẹ́ ti na ilé ìwà ọ̀yẹ́ ti ní ẹ̀mọ́ ìwà náà ìjọ di màrú ìdìbò àbẹ́ ìkìkì rẹ̀ gbàgbà ẹ̀rẹ̀ lẹ́yìn àwọn agbára tí wọ́n yọ lẹ́yìn wọn àti ẹ̀ bí màálù ìṣòro gbòòrò hakan alẹ́lẹ́sẹ̀ ní tí a náà ti hàkì àwọn àbọ̀bẹ̀ mẹ́. sọ́dún ló kọ́ wọ́tà wọn ká awọ kúrò yà wọ ọ̀nà nínú mọ̀ ní ọ̀pọ̀ ìṣẹ̀fẹ̀ rẹ̀ ọ̀bẹ̀ yọ àwọn mẹ̀ta náà àbí kò bẹ́ẹ̀ tó àjọ hmm? bẹ́ẹ̀ kàtí láwùjọ náà ló ká èyí mọ̀ ìyá ẹ̀yẹ ìhájì ọ̀gbìn ọ̀nẹ́ta ẹ̀rọ àbọ̀dọ̀ alẹ́ mùsùlùmí. Ṣé àbẹ̀ yẹn ta? Ẹ̀rọ nìkan náà nìkan rò tẹ̀lé nìkan rò tẹ̀lé ọ̀nà ẹ̀ka máa yan ọlá ẹ̀ àti àdáyé méjì yóò fún gbàgbé dáhùn sọ̀kè mọ́lá gbé dáhùn báyà náà pẹ̀lú ọ̀rẹ́ ìgbà kuma ẹ̀yìn yẹn kò sí ẹ̀rọ àbúrò ẹni tó wọ̀ lọ́sọ̀rọ̀ lórí ojú rẹ̀ níbi ẹ̀rọ aláàbò láti gbà ọ̀ lẹ́yìn tẹ́tẹ́ ọ̀rẹ́ ọ̀bẹ ẹ̀ máa ń gbé ní ìlú ká rí ìdájúgbé ẹ̀mọ́ alẹ́ ṣé ọ̀kùnrin yìí ṣùgbọ́n náà kò yẹ ẹ̀ tó ṣọ́ ní ìdámẹ́rin yìí àrùwé yìí ní lọ́dọ̀ tó kẹlẹ́ rẹ̀ ọ̀nà ẹ̀ lọ́dọ̀ tó kẹlẹ́ ilé ṣètò ìkọ́nú mi náà kò dá àgbọ̀ ẹ̀rọ ọ̀bẹ̀ lẹ́yìn tó mẹ́rin náà tẹ́lẹ̀ ìyọ́ bí iyọ̀ àkọọ̀mọ́ ẹ̀ lórí ìyá tó wọ́n rẹ̀ ọ̀rẹ́ ilé ìwé ìgbà àkàlẹ́ ìgbà Agunka lórí lórí lórí lórí lórí lórí lórí lórí lórí يا أيها الذين كل أزواجك إن كنتن تريدن الحياة فتعالين أمم، وما أمثلكن ضعفا وأترككن ترى الجحيم دليل إذا طمع الكنار وملك أنك كايزة هذا من البيت ba a kama wani amma dai kudin kan yi oyi yana jawo ruwa so a wajen da wa zuwa ya amma ko yi ya mace ci amma mara wa so yana da amurka ba ma ya funin hijabi ta ta dona ya da nuna ta ko malam ta masu ko wani mulke ne yi hawa tara suna yin yana ma an yi ta kowa ya buɗi ne ya yi sanar da ita ẹ̀hẹ́n yìí so dọ́kítà tẹ̀wọ́n nìyẹn ọmọlúwà náà yìí ta ọmọ alákùnrin ní ìjọsí ṣàtọ̀dún náà ha àmà ọmọdé òhun lọ́tà òhun náà sọ̀rọ̀ ọmọlúwà náà yìí ta yọ̀ ومسلم تعالى حقا وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأنت أقرب للتقوى ولا تنفع الفضل بينكم إن الله بما تعملون بصير وإن طلقتموهن أنا مقوي وسيكون من قبل أن تمسوهن ثم هو يتعنون وكما يبقى هو يتعنون أما إذن وقد فرضتم لهن فريضة شرع هذا هذا هذا هذا هذا هذا أما أما أنا أقول لك كم يوم wẹ́rẹ́ kaná bí èèyàn àní kò máa bàrọ̀ tó. ọmọ lẹ́rù ọ̀sán ẹ̀rọ ọ̀sán kọ́ àwọn ẹ̀dùn ìjọba kí lọ́ọ̀ta rọ̀ àkọ́ ọkùnrin tó jọ ìjà rọ́bà ìjọ. ìlà àyà fún àkọ́ òyìn náà ọ̀hún bàtà máa ṣe àná. Ìjọba náà ọjà àwọn ẹ̀wọ̀n lọ́dún bẹ̀rẹ̀ ń pè náà. Ìṣòro kíláàsì àwọn ọ̀hún kọ́ra ẹ̀ tó ẹ̀ rẹ̀ mọ́lá tẹ̀tẹ̀ fi rẹ̀. Ẹ̀sìn ìlànà ìṣọ̀rọ̀ pa ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n ní ọ̀gá, ilá àyà fún nínú ọ̀rẹ́ ìgbìmọ̀ ìdíjà, ọ̀wọ́n náà wọ́n lọ́rọ̀ ẹ̀ka ta máa jẹ́ àwọn ọ̀nà ẹ̀ẹ́dì ẹ̀ ṣẹ́kì ìyá ọ̀pọ̀ ẹ̀ka àbára. Àìkánná ìkánná wọn nínú ọ̀gá ta, ìgbà jẹ́ àwọn ọ̀nà àbára أو يهو الذي بيده عقدة النكاح أو كان ولا نيكا أما يراي ويجي يجرى أما نيكا ويجي أنا كورونا جو أتولي أما كان كما هو أين Ẹkùnmá rẹ̀ ìdánwò ẹ̀ wọ́n ọ̀dẹ́ ẹ̀sọ̀ ọwọ́ ìnáwó lẹ́kọ̀ọ́ náà. Tó wá fi kéde ọ̀rọ̀ yóò lè bẹ̀rẹ̀ ń ta ẹ̀yẹ àríkà ọ̀rán lọ́wọ́n ní kúta tó ní ká ọ̀nà ọ̀rán ọ̀tọ̀tọ̀ náà ẹ̀yẹ jẹ́ tẹ̀lé. àwọn náà ta wọlé ọ̀nà ní kúta tó ní ká ní wọlé abdullahi bin ọkọ̀ tó ní wọn ní kùhán agbèrè ọkọ̀ lọ́dí ọlọ́wọ́ ọ̀nà kàwọn. sọmọdé ti wà á ń rà أكرم للتقوى هذا تجارب من النظام هو أن يجب تجارب مضمون ونقول التقوى ẹ̀rọ sọ wọn náà wọn lọ́dọ̀ kan máa bí ó fi ọkọ àwọn ẹ̀kọ́ ọ̀dọ̀ wọn kú ní àwọn ẹ̀yìn ìjọba dájú wọn. wọn rìn ká ní ẹ̀kọ́ ní ẹ̀yìn ìjọba tó yìí ẹ̀yìn ìjọba ẹ̀yìn rẹ̀ náà wọn. àmà sáni ìlú rẹ̀ àmà ni ọ̀rọ̀ náà àmà ni àmà ìdíjáde ọ̀nà ògbèrè ìdágbọ̀ wọn àmà ilẹ̀ tó yẹ máa rí. ولا تنسوا فضل بينكم ẹ̀fún wa ẹgbẹ́ ní ìlú náà kaná ò léwà wọ́n náà ní ẹ̀yà ọlọ́rọ̀ ń dáa kàkọ́ náà ní ọlọ́kọ̀ náà lọ́wọ́ àyè wa ẹ̀yà ara ẹ̀wọ́ ayé náà ní bíi ètò náà ká ẹni ìdúrà ẹ̀yà wọn dáa kọ̀ lọ́wọ́ náà ní tó nígbà náà wò ó gbọ́dọ̀ fi ta ẹ̀wọ̀n ìwọ́ náà wá gẹ̀ so ó ń lè náà ọ̀fà òkú dídé ní bá àwọn ọ̀rọ̀ nílẹ̀ ní àyè ìgbà wọn nílẹ̀ ẹ̀kọ́ mi ò إنما المؤمنين إخوة إن الله بما تعملون بصير ومش أخذ الشعراء أبو قرنون أعظام إيه؟ أميري إذن أنت جاء ما الله يروح هذا جاء جاء جاء حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله خالصين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون جزاكم الله خيرا قراءة والوقف سبحانه وتعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقولوا لله قانتين ẹ̀ríkà máàbí ní alájọláwàtí ṣẹ́rí tàláwọ́ nínú ìdálẹ́pọ̀ ẹ̀yàn òfin ṣúgbó yìí níwúrí máàbí ìjá èwé ìtẹ̀fẹ́rẹ́ ilé àwádínú máa ń ní وصلاة الوسطى كما بنا جنا كما بنا جنا علماء جميعا الذين يقولون الذين قال وقال انا جوجو صلاة العصر اليوم ابي كنت من وصلاة ونزل بنا زمان بقى وقومنا لله خالدين ملك دواتي جن وقزا من خالدين جدوا من الدائمين إن إبراهيم كان أمة خالصا لله ما نقمتيها لله ونبطاع لا تعتبر صح وملكي وإذ قالت الملائكة يا مريم اسمك ربك قالت لنا قالوا بعد اليوم أنا من هنا وقولوا لله قانتين قانتين شن تقولوا ní ìtọ́lá tó rẹ̀ fúnpá rẹ̀ yẹn. Àwọn náà fi ní ìdí ìfẹ́ ọkọ̀ ìgbà ṣùgbọ́n náà inú ọjọ́ mú dọ̀lọ́tọ́ náà wàá dé fúdà kúrò lánàá. Sọ̀nà tán láti àìsàn ọ̀rẹ́ta, látàrí mẹ́rin ìfún bá iná tààyà rẹ̀, ó lè bí àmì ọ̀kẹ́ àwọn ọ̀dọ́ ọ̀rẹ́ lè bá láàáyé náà. Áùdé kàrẹ́ ní dáná dáná. Lé mú ní ìjẹ́ rẹ̀, wọ́n kó mú ní láàáyé kọ̀ọ̀nì tí, wọ́n kó mú ní láàáyé kùnú àwọn olùkúnlẹ̀ tó ọ̀nìtì ẹ̀ mo ti lu ànàbà àkọ́kọ́ ọ̀nìtì lórí ìlú ìlú òkú mo ní láì kọ́ ọ̀nìtì. ọjọ́ mọ̀ nìkan a ní sàádé náà sàádé ọmọrí mùkáwíyá ibùdó hakam àkúlàmì mùkáwíyá ibùdó hakam àkúlàmì ọbẹ̀ tí kìí sága náà. ọ̀rẹ́ kìí sí àná mẹ́tẹ́. orí ìjọba bàtà ilé kúrú sàmùnà kọ̀ọ̀rọ̀ àyíká. ọ̀rẹ́ mi wọ́n sọ̀rọ̀ ní ọ̀rọ̀ náà tọ̀wọ́ náà tó ń tọ̀wọ́ rẹ̀. ọ̀rẹ́ kúrò lè ṣe dá náà jẹ́. wọ́n lọ sọ̀rọ̀ náà sàyẹn tó mú ní ìyá ẹni sálà èdè òtútù ṣàdé ń tó mú ìta àbíbù alásọ̀láwá tí wọ́n sọ láti mú sọ wọ̀kúrò ìlà ìkọ́ni sí tí wọ́n ká ọkọ̀ mọ́lẹ̀ ìjà àlọ́lọ́ àgbà ọ̀gbà ọ̀gbà ní ìlà àtàlọ́nà àwọn ìyàgbé ìyàgbà wà sílọ́mí olóyìn ìjẹ̀dá òkú wọ́n ti sáré pẹ́lú ọ̀kà ẹ̀rọ kété ilé ní pé wọ́n tó mú yọrọ̀ ọ̀kà ti dọ́là ní ìlú ní ọkọ̀. tó ló ilé ní pé ẹ̀lẹ́gà ti dọ́là àgọ́ ọ̀nà àbẹ̀rẹ̀ ká ìwúrọ̀ àní kí wọ́n bí ilé ń dọ́là. ọdún mọ̀ ẹ̀fẹ́ ìjà ajé àná lápọ̀lọ́ ìgbàlú yóò tún sí ọkọ̀. àìrán agbábílẹ̀ náà òkú ìgbìlẹ̀ ọ̀nà ọ̀rẹ́ ní ọ̀rin ápù lọ́ta àrẹ́mẹ̀dáta ọ̀rin ápù Báyìí ápù rọrùn láti mọ́sùlọ̀. Ṣéèrè wọ́n yẹ̀ náà àti dọ́là tó gbàgbọ́ lẹ́ndì lẹ́sìn rán lẹ́sìn àlùkò náà tẹ̀lé. उन्होंने आरुण सलाहान जुमरत के नामे अत्याख्लीफ केवल अमत जय ये कारण मुल्क वाल आसुर इन इंसान लगी मुल्क आसुर आसुर आबाद दिन दिन इन्हें nínú ní àbọ̀nà lọ́sàdẹ́ ilẹ̀ lòdì làhámù. ẹgbẹ́ ìjọba náà ní mọ́nú mọ́nú náà ti kẹ́rẹ̀ yá àti ìdábọ̀ láti mú pẹ̀lú àti ọ̀rọ̀ mọ́ọ̀nà fún. nàìjíríà ní àdìsí ẹ̀ná ìka àdìsí ẹ̀kọ́ ọ̀nì ìnáàbì làwúlélé pẹ̀lú ìbúrẹ́rẹ̀ mọ́tò ọ̀ńtọ́ يهودي وكتغلون عن الصلاة الوسطى صلاة العصر منع الله قلوبهم وبيوتهم نارا انتم لك اه لا اعتقد يهودي يهودي لك ويقول لي انا والله ما بدي طيب اوكي اذا العصر انا صلاة العصر انتم من منهجنا شيء يا رب ọ̀sán náà ni ọ̀rẹ́ láìjà nígbàrá ọ̀dí ẹ̀ nìkan bàbẹ́ àwọn olóògùn láti láti àgbà. inú báyìí sọ láti láti ọ̀gá ọ̀mà náà ní ìṣẹ̀lẹ̀ àgbà. mo ní mẹ̀lẹ́kì ní èyí jù. Ini hadis dan nabi Roy Bukhari waktu itu laka malaikat yang tak kabur nabi pun malaikat berjalan dengan malaikat ini itu juga dia terang kánì kúkú bí ìjọ káyín màlẹ́kà lára ẹni àtúgbò ẹ̀ lórí òkú tó kúkú lè náà èyí ló jẹ ìgbà jẹrà fúnra jẹrà fúnra ìjọ àtúgbò àyè àjẹ náà náà wọ lọ́kọ́rẹ́ rẹ̀ àbẹ́rẹ́ ìlúta tẹ́lẹ̀ wọn kúkú yá lẹ́nu ọ̀ ní ìjọba àbúrò kí màlẹ́kà náà náà dáná ọ̀rẹ́ àwọn ọmọ آتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون إن لا يجب في أسئلة إن لا يرى نبي أسئلة أجد وإمام شد وإمام حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين sallallahu alaihi wasallam ìyẹn ní ìlú náà ìbọ̀rán ló mú ìmọ̀ dáná ń tó rí kàlẹ́ ní ìjàpú ìjọba ìṣọ̀lá àdó ọ̀nà ìwọ̀n tó wọ́n lè áṣù ìjọ ìmọ̀tẹ́ bàtà ànà máa mọ́tòrò àmàlà ìyà màlẹ̀ wọ́n á gbọ́n náà ká àbọ̀ náà wà àbújá àbújá máa ń sẹ̀ mọ̀ iná rà tó di lè jáde gbọ́ngàn náà dandan àbánà àlákà wáńdè lọ́sọ̀tẹ̀lẹ́ ẹgbẹ́ náà di wọ́n wọ́n ìdílé lẹ́gbẹ́ ìjọba àbújá náà nìyẹn náà mọ́tò àwùjọ àbáná ọ̀tẹ́lì ọ̀nyá ọ̀hádá òrùkú ìlú ọ̀dà ọ̀tẹ́lì yíyá náà mọ́tò àbújá náà ọ̀rẹ́ yíyá òrùkú mọ̀lẹ́kà náà ọ̀rẹ́ rẹ̀ ṣẹ̀dúró ìlú ìjọba máa na malẹ́kẹ̀ náà náà yà ń jẹun tó a ti bóyá náà bọ́ọ̀ ẹ̀sìn ọjọ́ ẹ̀kọ́ máa lẹ́yìn ọ̀dọ́ ọ̀rẹ́ yìí. أنت فإن منكم رجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم كما علمكم ما لم تكونوا تعلمون ọmọ nígbà ẹ̀kọ́ ìrìnkìtò ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọ̀rọ̀ ìjẹ́nà wà ọ̀rọ̀ ẹ̀dà tí ó fún ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ náà bí ẹ̀fọ́n náà rẹ̀ àmì ẹ̀yẹ nípa lànà àrùjálá jẹ́ inú lítìlá jẹ́ iná ọ̀nàdọ̀ àbọ̀ ọ̀pọ̀lọpọ̀. ọ̀rọ̀ kò bá ná àrùkọ ọ̀rọ̀ náà rí lóṣù ọ̀rọ̀ náà rí máa ń tà ọ̀rọ̀ àwọn kọ́lá ìmọ̀ ànádọ̀ máa ní pápá náà ọ̀rọ̀ kàládọ̀ máa ń tà ọ̀lọ́wọ́ kọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ Thank you ọmọ wọ́n tó mú ìjọba ọ̀sán ọ̀sán iṣẹ́ náà ní ìdíjì àti ìrùkú máa kúrò wá ní. náà lọ́dọ́ tó ti tẹ̀sí fẹ́ dáàbò tó kù kù òun lè fi ewu náà kọ̀ọ̀kan náà. bí kẹ́nyà wọ́n fẹ́ mẹ́ ṣùgbọ́n àti àwọn ọ̀rẹ́ tó ti ẹ̀ẹ́dẹ́ tẹ̀sí àtọ́ tó kú lọ ọ̀la ìlànà ìsáná lábẹ́ ìlànà ìlànà ìlànà ìlànà وتواصوا وتواصوا بالحق وتواصوا بالصبر ولاد الحق الله أكبر شو أكاد من الله أكبر شو أنت أنت أبا وما أنت وين وين كان أنت أنا ما أنا ما بقول لا أنت أنت ما جيت láwọn ọ̀sẹ̀lẹ̀ kìí fẹ́ bí ìṣẹ̀lẹ̀ wọ́n máa ṣe ìta láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìpàdé náà láti ìṣẹ̀kù láwọn ìṣẹ̀lẹ̀ ìta ìṣẹ̀lẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ òun jẹ́ ìṣẹ́ pé pàdé jàlá kọ̀mọ́ ìṣẹ́ wọn fún ọ̀nà ọ̀dọ́ ìrìnsẹ̀ àwọn òkúta náà owó sọ ìrìnsẹ̀ àìsànyà ṣàyẹ̀kọ̀ ìṣẹ̀lẹ̀ àìsàn wọn. ìjà àmì jà ọ̀nà ọ̀rẹ́ nìkẹ́ يذكر الله لما علمكم الله ذكر يوم يجعل يوم من الجواب المعنى تتم ذكر يوم يجعل الله تتم أما تصدنا في سورة المسائل أدوم القرآن فإن ما فإن أفضل ما يفضل القرآن هو القرآن wọ́n ní bẹ́ẹ̀ tó ní sáà ìdánwò yà kàrẹ́ rẹ̀ kọ́nà ọmọ yà dáa tó ní kàrẹ́ yà kọ́nà kàtí ìhìn فأقمت لهم رجل الله بل تكن طائفة منهم معا وليأخذوا أبياتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا صلاة فليصلوا معا وليأخذوا غدرهم وأسمتهم وجه الذين لو تدخلون أسمتكم وأنفسكم فيميلون عليكم ملة واحدة ألا جناح عليكم ان كان بكم على من او كنتم مرضى ان تبعوا هذا وخذوا حذركم ان الله عاد للكافرين عذابا مهينا فاذا قلتم الصلاه فاذكروا الله الأيام وقعودا وعلى جنوب فاذا اطمأنتم فاذا امنتم

واذكروا لما علمهم فطلعوا من الكلام ويبقى ان اوجوع راي لا نتني ما لم تكونوا تعلمون انا كويس لما انا مطول انا ما يرضي يرضي لا اله الا الله يكلم يكلم انا وكافر Why? Because God is really well. Look at In fact, yeah, it's good. In the next, in the next 30 minutes, and then, yeah, we went, we're at Asia. And then, yeah, I knew, I knew Madame Brand, I knew Madame. I won't get your address àtàdọ́là fóòkúlù ọ àìsàn ọ̀làwọ́jẹ̀ fàrìjọ́lá àwòkútàn ọ̀nà ilẹ̀ tó káńtọ̀ ilẹ̀ tó káńtọ̀ ọ̀nà tó ọ̀nà tó ti ń jà lẹ́gbẹ̀ẹ́ tó ń jà ọ̀nà tó tó dá lọ́jà kàtíjà àtàn ọ̀gọ̀gọ̀gẹ̀ ọ̀làwọ̀gbọ̀ ọ̀làwọ̀jẹ̀ wà á lè pọ̀ lọ́la àtọ́lẹ́ tó kà ní àtọ́lá wa yẹn lè rí ìkọ̀jọ́ rẹ̀ níkẹ́ ní. Ìlú wa ní ìwé tẹ́bẹ̀rẹ̀ ẹni náà mà wọ́n ní bàtà mà wọ́n ti wùlá rẹ̀ ọ̀sán wà rẹ̀. Ìlú wa ìlú wa lè tẹ́bẹ̀rẹ̀ bàtà mà wọ́n ti wùlá rẹ̀. Wọ́n mà wọ́n ti wùlá wọ̀ iná mà wọ́n ti wùlá fún fọ́kùlù ṣe wà ní fọ́kùlù nǹkan lọ́rọ̀ wọ́n lọ́wọ́ sí. Lọ́ọ̀rọ̀ ààyè ìdí ana kiyami ọlọ́gbọ́dá ẹlẹ́nu náà mẹ́rin wá kó jàmá ni olùmúlí àtà ẹlẹ́nu ayé tí wọ́n ti sọ́lẹ̀ nínú ìgbà àjọ náà wọ́n bá ti yọ lọ́lẹ́ ọ̀gbọ́n. Anya náà kẹta sálà bá ayé kó àpò ọ̀dọ̀ àmàlè ìgbà ìgbà di imam jẹ bí ìyá bàbá ọ̀nà ọ̀nà ẹ̀rọ àpò ọ̀dọ̀ mọ̀mọ́ mọ̀mọ́ dányé ẹ̀rọ akọni àlọ́ náà ẹ̀rọ náà gáàdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí náà wọ́n sẹ́sẹ̀ ní ìkúsàlà normal bẹ́ẹ̀ náà gáàdì ẹ̀rọ àgáàdì normal ẹ̀ńgbẹ̀rẹ̀ ìkúsàlà ìdí ọ̀nà ìrìn náà wọ́n tún mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni rẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ní àwọn ọdún rẹ̀kọ́ àgbà ẹ̀ náà gbà àdìgbà bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ the same imam bẹ́ẹ̀rẹ̀ bọ̀ ọ̀dọ́là báwo ni máa dáná àná ń tó múlò àwọn ọlọ́wọ́ so ọ̀n tó múlò agbábọ̀ ọ̀kọ̀ ọ̀kọ̀ àdìgbò yìí máa bí ọ̀kọ̀ ọ̀kọ̀ àdìgbò ẹ̀yẹ ní máa dáná bẹ́ẹ̀ni àjẹ́ máa kọ́ bẹ́ẹ̀ another another belief belief here is there and you wish to that is another ọ̀nà kùdú ìgbìmọ̀ náà kọ́ ọ̀nà kọ̀kí náà sí lásìlá ní ọjọ́ lẹ́rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ Ọba àti ọmọdé bí kí ìyá ìdí bẹ́ẹ̀ ààyè owó ti láti tẹ̀mọ́ ọ̀rọ̀ náà kò tí ìgbẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀rọ náà kọ́ ọ̀rọ̀ náà kọ̀ fún náà fìlà nínú fẹ́lẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ náà kọ́ ìgbà tó ń lọ sí ọ̀rọ̀ náà kọ́ bá a ti àti ẹ̀rọ náà fìlà lórí à wá sálà fún mi gbogbo ìkan náà ló sálà nílẹ̀ wá fún náà fìlà tó fi ọmọ iṣẹ́ ìjàmbá wá wá wá. Àdìsí ẹ̀rọ màrọ̀ wọ́n jábìrì Nàbùláhì lọ́dẹ̀ lọ́wọ́ ọ̀fọ́lá rẹ̀ mú kó nílùú tẹ̀lé ọ̀fẹ́ náà fún mi ìdáná tẹ̀lé ọ̀fẹ́ náà fún mi. Anú kókó rẹ̀ ń bàbá lẹ̀ yà. Ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ ọ̀ka ọ̀rọ̀ ìdí òkè sí Málẹ́bí tó ń bọ̀ ọ̀rọ̀ àtọ́lámọ̀ dọ̀ọ̀nà àmọ̀lúkọ̀lá bí ìpàdé ìjọ ọ̀nà ìgbìmọ̀ àgbẹ̀rẹ̀ dọ̀ọ̀nà àkùnrásílà àtẹ̀nà kọ̀rọ̀ bẹ̀rẹ̀ àbọ̀kùn mọ́bù pẹ̀lú ìmọ̀rí ìlú wà jẹ́ yẹ́ ìfẹ́ ìlú ìlú Òmìnira rẹ̀ ní àìsàn. Ekele ìwọ̀n náà kọjá àti sáńtà rẹ̀ wáyé ìwọ̀n náà lóòdìrẹ kẹkẹ ní ma ti tó lẹ kọlẹ ẹgbẹ ọmọ tó yẹ kọlẹ fẹ kẹsẹ tó mọlẹ fẹ ọmọ rà rẹ tó mọlẹ kẹ yìí kọlẹ ẹnyà lẹ. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا من أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون الله العظيم أمر سبحانه وتعالى والذين يتولون منكم ويذرون أزواجا ويذرون أزواجهم متاعا متاعا إلى القوم غير إخراج فإن قالن فلا جلال عليكم بما فعلتم أنفسكم والذين يتوفون منكم أولي دعونا عشان تتناولنا ويذرون أزواجا ظنه بزوجة وصية لأزواجهم بمعنى يزعون أزواجا ويزعون وصية لأزواجهم جل وعلا ثم أين الوصية بني لأزواج الإنسان مساحا إلى الحول أنا لا أقدر ما أستطيع هذا كله بل بقى أنا نصب وكثير عارف màtá kàtà bí kò fún mi bí àyè sáwa àti níjẹ́ níbi àyè lè sáwa ojú ìlànà ìjọ́nbi. غير إخراج ما قبل وكذا أنا لا أقول هذا أضعوا نسيو وزيع في الشام إنهم يعدون من غيره إن خرجنا أمر أبي في أتتا وجل يكون أتتك أمر يجب أن يكون orang ini kita kejadiannya arba saat murid wajib. Tapi kamu jangan mereka tahu ya ini jadi. فلا جناح عليه بمعنى على الوكيل وانا كتاب اوالي اواقف جواب الدين òwúrọ̀ ilé ìwé tó dùn. Sọ àwọn ìṣẹ̀lá bí náà alẹ́ ìgbẹ́ ẹ̀yìn ìgbà àwọn akọ̀ ọlọ́wà jẹ́ náà rẹ̀ náà. Ìmọ̀ àgbà ọ̀rìn àti ọ̀gbọ́n ìwé náà ní ọ̀yẹ́ ní ẹ̀kọ́ náà ti lẹ́wọ̀ ẹ̀lẹ́ka ẹ̀rẹ́ náà ní ìjẹ̀ náà náà ní ẹ̀kọ́ ìlànà. Ìmọ̀ ọ̀rùn àgbàdo ìgbà orúkọ ní ọ̀nà ní àbúkà dán ní ìtọ́jú ọ̀nà ọ̀nà ní àbọ̀yẹ àti ibi ìlera ẹ̀. láàánú ni anava ayọ̀ fọlá àkókò àkókò náírà tó ní ìdí máa nìyí èyí ìdí ẹ̀ka ìlà aláwọ̀ dẹ̀ ní máa nìyí rà tó ayọ̀ fọ anáwídì ìdíyẹ kíkàwé àrùbá àgbà aṣọ wàásù àfọ̀. ẹ̀rí àtàwọn àjọ àgbẹ̀ta ẹ̀rí kó tí wọn lọ ọ̀rọ̀ ni. ọmọ nígbà wọn ti àlà ọ̀la wọ̀lí mọ́tọ́lá àti mẹ́ta òun حقا على المتقين كذلك يبين الله لكم آياته يبين لكم آياته لعلكم تعقلون وللمطلقات يقرن كليهن من متاع بالمعروف عني وكا أميري أميري للذكرية حقا على المتقين وظن إليه لم يعبرنك إنما هو كذلك يبين الله لكم جدجد عن أولهم آياني لعلكم تعقلون أمي وأن يلعين أروان يقول أما تعيي يمولي أتعيش الله خير أو دعوة دولة راجع دولة كفاف نجوء الله صلوات ọlọ́ta ọlọ́rẹ̀ ẹ̀mí ní ilé lọ́rẹ̀ akẹ́kọ̀ọ́ ọ̀sá òmùrí ìgbọ́n náà ọ̀sá alẹ́ náà ọ̀sá sí àti àmìnà sàhábà ẹ̀kọ́ òmùrí náà ọ̀sá ìlú. Ìdí lónìí ní ẹ̀rọ ìjẹ́ ìdá ìfẹ́lá ìdílé. Àwọn àdúgbò náà lẹ́yìn ọkọ̀ tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ làwọn ọ̀gọ́ ọ̀dọ́ múlẹ̀ àkàrẹ́ ẹ̀fọ́ sẹ́yìn lọ́wọ́ sọ́kà á á bí kuma yau a rika ma ya yi kwana da a cikin yin da rika da yin al'auren سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين والسلام عليكم ورحمه الله وبركاته